فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فمن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة من الله والإيمان السلام عليكم ورحمة الله وبركاته أتمنى الله أتمنى لكم يا الله ويجزاك الله عنا ما بارك لنا بسلام محمد صلى الله عليه وسلم ومن يوم الجمعة Ìtú àmà ṣàlàyé fún wa wa àwọn alámọ̀ ilé fún tó ní pàṣẹ pẹ̀lú láì má ṣe àlàyé ẹ̀. Ẹ bá gbogbo àwọn àlùfà tó gbá láyé ìfọ̀kànbalẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Àpéjà ló gbà ọ́. Bí ẹ bá fẹ́ káwọ́ ló gbà àti ọ̀gá. Ọkàn tiwa ló sọ̀rọ̀ sí ọ̀gbẹ́ yàtọ̀ sí òun ọ̀rọ̀ àgbẹ̀rẹ̀ àwọn àlejò ńlá tó fà wá ní àǹfààní àti orí ọdún àti máa ṣe fún àti máa ṣàlàyé ọ̀rọ̀ àkúrẹ́dà lè wá gbé yóra ọ̀rọ̀ èyí máa ń sàlẹ̀ yẹn dáná ẹ̀mí yéèyàn tó bá yóra olúwa yàlẹ̀ máa lè lò ọ̀gbọ̀rọ̀pọ̀ láyé tó gbọ́ yé àmọ́ lọ́wọ́ nílò rẹ̀ òdìgbọ́n láǹfààní ọ̀ bá a tó bá yóra wa yàlẹ̀ wáájá lóta gbogbo bí máa ń gbé máa ń ṣẹlẹ̀ sí wọn àti ibi tí èdè jẹ́ sí wọn bá ti láyé ọmọdé tó wà ó bàjẹ́ pẹ̀lú wa. ọ̀rọ̀ nípa ọ̀sán tí yọ sí àlùsù ní ọ̀sán wọn jẹ̀mà ní ọ̀la ń ṣàlàyé o. àlùsù náà ló yẹ kí ló jẹ́ olóògbé kálukú nítorí ní àlùsù náà. nínú gbogbo àwọn ọjọ́ ìsìlámù tó ń bẹ tẹnukọ́ alùsùn ọ̀dọ́dọ́ ọ̀ ní kálukú bí sọ pé alùsùn náà ní ọ̀gá náà. kí ló fà á báyìí tí wọ́n ti dá ní gbogbo ọ̀dọ́ ìsìlámù tó bẹ láyé àwọn ọlọ́run ti ṣe kò ń jẹ́ ọ̀rọ̀ kan ní ọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀sàgbé àlejò àjọ àìmọ́ ẹ̀kọ́ ìmọ̀ta ń wọ́n ọlọ́run bá ti sẹ́ńtì ànábì wo àárín ilé máa wà lẹ́yìn náà lè sọ̀rọ̀ sí wọn pẹ̀lú. bàbá aláàárín ilé wà ìtumọ̀ rẹ̀ ní pé láàárín àwọn tí wọ́n ń ṣàpèjì níbi ẹ̀sìn àtàwọn tí wọ́n ń ṣe àti ètò ìgbèjì méjèèjì ní ọ̀dà méjèèjì ló léwu. bàbá àbá fún wọn sọ fún wọn pé. وكذلك جعلناكم أمة وسطا الحسنة بين سيئتين الحسنة بين سيئتين nǹkan kan tó dáa púpọ̀ tó wà láàrin nǹkan méjì tí kò dáa nǹkan tó ní wà pàdé àwọn àti gbogbo ẹ̀sìn ìpolówó ní kò àìsí gbogbo ẹ̀sìn náà ń tọ́ ó ní ò ní wọn láàmú èyí àwọn náà apá sàlàyé ìbàlọ́sí apá táǹkà sí àwọn lọ́wọ́ wọ́n sàlàyé àwọn ìpìlẹ̀ alùsùnà márùn láwọn ìpìlẹ̀ márùn yìí alùsùnà súnlẹ̀ wájú ọlọ́run alùsùnà sàlàyé wọn ṣàkóso ìlú samara wọn wọn sì ṣe àṣeyìí tó. ẹni ọlẹ́ẹ̀kẹta láwàá. باب القضاء والقدر باب القضاء ومثل على قدر هذه اللهم استعنا وحال السنة بين القدرية والجبرية بين القدرية وال لا يا القدرية أو أظن أنكم القدرية نفس القدر àwọn kọ̀dàríyà ní òjò ẹ̀sìn jẹ́ kádàrá àwọn ìjàbàríyà wọ́n sọ àbáta rẹ̀ wọ́n ti rìn mọ́lọ àtìbáta ọ̀dà wọ́n sì ẹ̀sìn kádàrá wa àwọn ìjàbàríyà wa ọmọ gọ́ọ̀mù lọ sí ìta àwọn tó ṣàkejì bẹ́ẹ̀ ní kádàrá wa ògbóǹtọ́nà kọ́mọdé lẹ́yìn náà ní oṣù àmọ́ ọlọ́wọ́ bá ọ̀pọ̀ mẹ́yàn láǹfààní kókò ẹ̀rọ mú ọlọ́wọ́ ọ̀pọ̀ mẹ́yàn ní kankan nígbà tí wọ́n bá ń sọ ilé adìẹ tí wọ́n sọ sínú atẹ́gùn tábẹ́gùn wọn fi lọ ògùn tí ń هم اللي تعالوا سنة تعالوا سنة يؤمنون في مراتب القضاء والقدر هذا كان في جزء لا يقدع يرجع بما يلدي والها القدر على ستيج ستيج قدره kìí tí kí ọ̀rọ̀ kádàrá dàrú mọ́ra lójú ní ẹ̀dá gbọ́ dáadáa lójú bá lójú kan lọ ìgbàgbé lẹ́sìn kọ ọ̀há lè tó ní ẹgbẹ́ nínú ọmọ ẹgbẹ́ náà ọ̀dọ́ rí nígbà ìpele tí kádàrá ní àwọn ìpele mẹ́rin olówà fún kádàrá. Àwọn ìpele mẹ́rin yìí ó ní àṣàbítàtì, àṣàbítàtì ìlùkìtàdì wà súnmọ̀. Àwọn mẹ́rin yìí láàárín pé wọ́n rinlẹ̀, ìpele mẹ́rin yìí ọ̀rinlẹ̀ nínú àlùkò hàn àtọ̀wà náà àrígún ọ̀rùn lẹ́lẹ̀ wàhíyá àmẹ́rin alẹ́yìn alẹ́kìtàbà alẹ́mọ̀ṣíyà alẹ́kọ́lù mẹ́rin mẹ́rin inú ìdí tí wọ́n bá sáàdì kádàrá ni òfin ní kó mọ́jà jàbáríyà

ìmọ̀ náà ti ṣáájú. Àlùkìsáńdà kíkọ wọn akọ padà wọn ti kọ kalẹ̀ pé ọlọ́run ti nímọ̀ nípa ọmọlábi sábúnà. Wọ́n akọ kàìdúrà. Mọ́tàbí Fátímà yóò rẹ̀ sí sí láti tìbáyé sáàdùkọ̀ báyìí. Ìjọba ti ń bẹ̀rẹ̀ láti tìbáyé sáàdùkọ̀ báyìí. Àtìbáyé sàyẹ̀wò ń ṣe ìbáyé sàyẹ̀wò akọkalẹ̀. Àlùmọ̀ṣíyà ó wá kó fífẹ́ ètò wọlọ́. Ẹlẹ́kẹta àlùkọ́lù kí nǹkan ló ṣẹlẹ̀ rẹ̀. Ilmu Allah al-Muhit. Ẹ̀rí mọ́ ọlọ́run ọba. Ọba ní àlẹ́ ìlú. Ọlọ́run ọba ti nímọ̀ nípa gbogbo tó ṣẹlẹ̀ pátá kó tó ṣẹlẹ̀ kó tó dá nǹkan kan ní ẹ̀dá tó dá ìmọ̀ rẹ̀ ń bẹ lọ́dọ̀ ọlọ́ ó nímọ̀ nípa gbogbo tó ṣẹlẹ̀ láyé pátá èyí táwa ń rí nísìnyí ń jọ wá lójú èyí tí ó tún máa ṣẹlẹ̀ táwa yìí ní máa táwa ò tẹ tí ò ní fún wa ò lè láyé tó lè ṣẹlẹ̀ nínú màtí màtí tó màtí láyé náà. níjọ́ wọ́n máa nẹ́lẹ̀ gbé fídíò kalẹ̀ tí wọ́n fi wọ́n fídíò àwọn ìbáyà rẹ̀ jìnà tí ó dùn mọ́ rẹ̀. ìmọ̀ kan nù báyà ti wà láyé nísìnyí àwọn akọ́ rò pé sí mọ̀ká tó lè jẹ́rẹ́ ìjọba láyé tó lè gbé ọrọ̀ rọ̀. àwọn ọmọ yẹn náà ti mọ̀ ó sì wà àwọn èsì mọ̀ wọ́n ní ìmọ̀ ọlọ́ọ̀ba àlùmọ̀fíì ní kúlù ṣẹ̀yìn kò sí nǹkan tí mo náà ọba ọ̀rọ̀ kiri ká kò síbi tí mo náà ọba òde kò sí tí ó sì máa ń fagbó gbogbo tí ó tẹ̀lé ilé àkóyà mi sà kí ìdílé àlùkí àmà ìgbàgbọ́ tí ń dùbọ̀ nínú rẹ̀. وأنه تعالى عالم بما كان وما سيكون. bàbá ní ibi ìná ọlọ́run bá ti ṣáájú kádàkádàrá ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run ọba nímọ̀ nípa gbogbo tó ti ṣẹlẹ̀ kọjá àti tí ò tí ìṣẹlẹ̀ tí mo ṣẹlẹ̀ ó ní ọba rẹ̀ ọ. wàbí ma sáyà alámúhó kọ́lù kọ́bùlá yàtúnyẹ̀kọ̀ àti gbogbo tó jẹ́ sí pé àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó padà máa ń máa gbogbo ìpín dáradá ìmọ̀nà ti ṣáájú rẹ̀ ìmọ̀ ẹ̀ ti ṣáájú ìmọ̀ta ń sọ yìí òun lọ́nà kọ́kọ́ ní wájú kò sí òsì kankan tó náà bá dáńdà rẹ̀ ìbá kankan ẹlẹ́ẹ̀kejì ní kìtàbà nígbà tí wọ́n bá ti ní nǹkan tó máa ṣẹlẹ̀ tán ó ti ní ọ̀pá rẹ̀ ìlú tó ṣẹlẹ̀ sí ọ níjẹ́ tí wọ́n bí ọ níjẹ́ tó kù ìjẹ́ pọ̀ ìtọ́ lè tọ̀ ní bá ìtọ́ ìjòkó tó sára gbé fún ọ pọ̀ ní ti wàhálà fún ìjẹ́ náà ti mọ̀ tó mọ̀ ní ti padà ó wà pọ̀kan ẹ̀ kalẹ̀ nínú jẹ́ pé àkọ́kọ́ ńtọ́lọ́ńkọ́ dá nínú àfídà hálì sunna ó wà lọ́kọ́lá kọ́lá lọ́nà kọ́kọ́ dá 10 èyí tí owó tí àná wọn ló kọjá wọn àwọn fún pé àwọn onímọ̀ ìmọ̀lẹ́ ànábì ló kọjá èyí tó rìn lẹ́nu kìtàbà ti sún náà àkọ́kọ́ tọ́lọ́nkọ́ dánú àwọn ẹ̀dá rẹ̀ ó rí kí nìyí ó ní alùpàlà gbogbo ọbẹ̀ àríkà nígbà Muhammad ó ní àkọ́kọ́ tọ́lọ́nkọ́ dá olùkálà ọlọ́wọ́n ní kókè wọ́n ní máa ápù ọ̀yà máa kọ́ òun á bèèrè ní fún ọkọ́. Ọlọ́run bá ní kó máa kọ́ gbogbo tí ó máa ṣe lágbàá nínú ti dá ọ̀ yìí. Lákìyá ni sàá tí òfin ní sáyé mọ́ ọgbogbo ẹ̀. Gbogbo tí ó máa yẹ kí bàtà kò kọ́ ṣàkóso bá wọn dání yẹn. Ìfáàbàtò Láhi Tàálá ìkó lè máa hùwà ká inú ìlàwọ̀ fi màṣúwèé gbogbo ilẹ̀ láyé pátápátá tí a ti ń rí nìsín àtàwọn alámàrí ọlọ́wà nìkan ọ̀ tó ti náà parí yẹn ó wà nìkan kọ́ ní ẹgbẹ́ pẹ̀lú láwọn ìdìbò wàhálà kan ta ti sọ tí ò sẹ́ni kàtólì ọ̀dọ́ tí ò sẹ́ni kàtólì tó mọ tó wà mẹ́. المحفوظ قبل أن يخلق السماوات والأرض. أنا في ذا كلام ó sì ti ní kó máa kọ́ nǹkan kalẹ̀ kó tó di pé wọ́n dá sọ́mà sílẹ̀. olùmọ̀ọ́ bèrè fún bọ́lá báwọn bá nígbà tí ìdá sọ́mà sí ibo ló wà wọ́n bèrè yín o kí wọ́n bí anábì yìí gbogbo tó bá ti sọ nípa ìfàtò lọ tí wọ́n bá bí anábì yìí àwọn àfáà ìbá ti bí ẹ̀yìn ẹni bí àyè. nígbà wọn bèrè mọ́ mọ́lì kìí عن استواء الله قال الاستواء معلوم الإيمان به واجب والسؤال عنه بدعة عندما ذاك ذا السلام ما بدل الجواب nígbà tí wọ́n dá kọ́lámù yẹn ìgbà tó dá ó ti dá kọ́lámù ó ti fi kọ́lámù yẹn kó kọ́ ọ̀kẹ́kalẹ̀ ó di بخمسين بخمسين خلف سنة أكتاف online thousand years I mean fifty thousand fifty thousand years Ọlọ́run dá sọ́mà àtìlẹ́lẹ́ ó kú fifty thousand years ó ti dá lómi kí ìfẹ́lẹ́ wọn ọmọkàn pàtàlẹ̀ mọ́tò àdá sọ́mà inú sọ́mà wọn á dá gbogbo kan sí àtìlẹ́lẹ́ bayan tó wà ń dàgbà ẹ̀dá tó kọ̀ wọ́n tún máa dá nàbì náà wọ́n tún dá dámà bàtọ́ lábẹ́ ìlú ọlọ́nkọ́ dá ádámà máa ń kọ́ tó fi bà ní àròsùn nígbà ní àdá àmì Muhammad ara àwọn ádámà ni ẹjọ́ náà ti kọ́ dá ádámà ni sọ́rí tọ́nà kọ́ dá náà àwọn èèyàn ádámà ló fún ti ádámà bí ti ádámà wọn kọ́ ìtàbà yìí àwọn àfáàlú ìtàbà láhù àwùláhà mọ̀rọ̀kì kíkọ tí wọ́n kọ́ tábàlọ́ mi yàn kalẹ̀ bí kọ́ kalẹ̀ àwọn wọ́n lè yàn náà ní stage onídìí ká gbogbo ká gbàgbó ìfọ́nkì kádàrá alákọ̀ọ́kọ́ tó ń kọ́kọ́ kọ́ òun ní nípa sọ yìí ìgbà tó náà ọba òkè ìdá kankan náà rẹ̀ dá ọlọ́run ètò wọn kọ́ mọ̀ bí ní àgbẹ̀ ìdìbò tó yàn ní omi ni wọ́n ti kọ́ kalẹ̀ fábà ara yàn wọ́n ti dá tó máa ti lẹ́lẹ̀ níta ìyá lóru wọn ti dá wọ́n ti kọ́ kalẹ̀ ipò alákọ̀ọ́kọ́ náà. Títí ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ìgbà tí gbogbo wa pátápátá tó dà níbi adámọ̀ tán wa gbogbo tí ń jẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn àwọn èèyàn fúnra wa ó wá kóra wa sínú ó wá kóra wa sínú bàrá àgbè ànábìwà àdà gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọn náà wá rí rere àtẹmọ́tálẹ́ ti gbé kò sí kan ọlọ́run mú àwọn kan wọ́n fẹ́ jẹ́ ọ̀kan báyìí láti àbàdí àbàrá di ádámà ó kọ́ àwọn kan okùn ọ̀lẹ́gbẹ̀ẹ́ oṣù láyé. ẹ náà tó kú sọ́wọ́ kan ọ̀nì ààbùlà ìgbìrì ọ̀nì ààbùlà ìgbìrì jẹ́nà lábùbá ẹ̀. ẹ̀rọ àti mo kó bí àwọn àbàjẹ́ náà ni wọ́n wọ̀ ní ọ̀wọ́ ní o máa tí mo kó sọ́wọ́ sí ìmọ̀ àbàjẹ́ náà kíkọ̀ kan. lẹ́yìn ìgbà tí wọ́n kọ́ kó tó di pé wọ́n dá ẹ̀dá wọ́n ti kọ́ lágbẹ̀ ìdílé orúkọ rẹ ẹni tí ó bí ọ ní tí wọ́n bí ọ sí ní bọ́ọ̀lù padà já sí wọ́n ti kọ́ gbogbo tí kọ́ láwọn kọ́ ọ̀nà. lẹ́yìn ìgbà yẹn táwọn dáadáa mọ̀ tán ní wọ́n á kó ọjà ìdílé bàá yẹn bí ádámà ó kọ́ àwọn bọ́ọ̀ tó ó ní àwọn láyé ti jẹ́ ẹ̀nà láwùbá wọ́n àwọn láyé ti jẹ́ ẹ̀nà láwùbá àwọn ọmọ náà lẹ́gbẹ̀ẹ́ náà lò ní ìjọba ti di iṣẹ́ ọmọ àdìjáde máa ṣe ọmọ náà tèmi nítorí pàápọ̀ ọmọ náà ni ó ti wà lára àwọn láwọn ìgbà ní ẹ̀wọ̀n kan ẹni ló ṣe ń bẹ ọmọ àdìjáde ní o ọmọ àdìjáde lórí yóò máa wú ọmọ náà fáá kọ́dà yóò gbogbo jẹ̀sìn ọlọ́run ó ti gbogbo tọ́lọ́run náà àwọn ti kọ́ lọ́nba. bí àwọn kan lójú ayé àgbẹ̀bọ̀ Muhammad anábì ní ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn méjì ni wọ́n ọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ ọmọ ọlọ́run lẹ́rìn ọ̀rọ̀ àwọn ni wọ́n lẹ́rìn ọlọ́run lẹ́rìn a gbọdọ̀ pa rẹ̀

wọ́n wá wá wọ́n lójú ọdọ́dọ́ ogun ẹ̀yẹ èyí tó jẹ́ dókè yìí ó sì pa mùsùlùmí. mùsùlùmí tó máa pa dókè ogun ọmọdé ọmọ àdìjẹ́ náà ni níbi ogun náà ni gègéré ti wọn níbi wàrà tó náà di mùsùlùmí níbi ogun náà ló ti wọn níbi wàrà tó náà di mùsùlùmí wọ́n ti ọba pa sí i ojú ogun kí ló náà dùn ní ojú ìjọba àdìjẹ́ nínú ìfàdàlà láàrín tó kékeré ẹgbẹ́ tó ń dá bọ́. àdìjì tó bá tó wà ní mọ́túnlẹ̀ òun àdìjì ọkọ̀ alẹ́kọ̀ọ́ púpọ̀ wọn àwọn méjì làwọn náà ìtàn bẹ gbogbo tí ń jẹ́ ọmọ fún pátáwọ̀ ẹ̀ ló tó sí àfẹ́yì gbogbo tí ń jẹ́ ìwà ọmọ ẹ̀mẹ́ ṣẹ̀fẹ́ ìwé ìbẹ̀lá yìí ìlú ìbẹ̀lá gbogbo ìlú náà ìbẹ̀lá gbogbo ìwà náà ìbẹ̀ ló ń bẹ̀lẹ̀ ìwà náà ẹ̀rọ pé gbogbo ìwà ọmọ ẹ̀mẹ́ ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n máa ń lórí ìdí èèyàn òfẹ́ láti gbèsè èyí ìfẹ́ agbájá á ilé ìdí ní ọ̀tọ̀ kẹ́mọ̀ pé ọlọ́gbájá kò lè bọ́lọ̀ dáadáa kò lè bọ́lọ̀ mọ orí ìṣèṣílẹ̀ṣẹ̀ ní ṣíkúrá àwọn ilé ìyẹn ọlọ́ọ̀ni wọn kọ́dà ẹni ojú ọ̀tún náà eléyìí ẹ̀yìn ọlọ́ọ̀ni èyí tó wá jẹ́ ẹni irun tó ti fẹ́ dáadáa tó jẹ́ mùsùlùmí dáadáa tó sin náà ó pò fi ọlọ́ba wọn. tí wọ́n sọ fún ìlú tó jẹ́ ọmọ pọ̀ tó jẹ́ tó jẹ́ ọ̀pọ̀ náà tí wọ́n ti fẹ́ wá ah, à ah, ọ̀ ìwò iná rẹ̀ wò bọ̀ ọ̀rọ̀ báyìí ọmọ wọn náà ti yé mi lóòótọ́ ìwọ ọmọ náà ní ẹ̀kọ́ tí mo bẹ̀rẹ̀ pé kìí ṣe gbogbo ẹni máa ń wù ọmọ náà lẹ́bàá pẹ̀lú ọmọ náà mo kí ni yí ìwọ ọmọ ìyá ọmọ náà lọ́wọ́ eléyìí táwọn èèyàn gbọ́ lóta àwọn alùpùpù náà nù wọn náà alùpùpù náà máa ń há náà alùpùpù wọ́n fẹ́ẹ́ nìkan alùpùpù náà pẹ̀lú ọmọ náà yàtọ̀ sọ́mọ jàgbá sí yá alùpùpù náà sọ pé bẹ́ẹ̀ bá ti báyìí wọ́n fọ́ọ̀tù ẹni bá ti báyìí ó àwọn náà hana ẹmọ́ kàbí jù náà rí nítọ́lọ̀ ń sọ ní ọlọ́run bá ti bá ìlú wọlé ìtànàbí ìwú ni àlejò náà fẹ́ ìlú wọlé àwọn ará rìpọ́tù àwọn ọmọ rẹ̀ tó ṣe ní nǹkan yẹn áàlù tó ń fi tìmọ̀ náà bó bá yẹn ti jẹ́ tó lálù tó wá ní ìwé ìwé tó ń ṣe ìtàkì ìdá yìí ẹni ọmọ náà wọ̀ yìí èyí ìwọ dáadáa yóò fi kọ́nà jáde náà tó ń dán kì ẹni wá sọ fẹ́ẹ́ pé ọmọ náà ni pẹ̀lú ìwà náà ti ní wọ́n bí ọlọ́run inú wọn bí ọlọ́run kí ẹ máa pe èèyàn lọ́mọ náà kí lágbájọ ọmọ náà ní máa ń bí ọlọ́run náà. bó ti wá rí náà o títí tó máa ń bí ọlọ́run ní ìfẹ́ ìlọ́mọ náà bẹ́ẹ̀ náà ni máa ń bí ọlọ́run ní àgbàsọ́rọ̀ náà kẹ́nà sọ̀rọ̀ kẹ́nà máa jẹ́ ọlọ́run ní ẹ̀sẹ̀ làwọn oníwèé ń fẹ́ wọ́n ti ẹni tí ìṣẹ̀lẹ̀ lọ mú ọmọ náà nítorí ní kọ́sẹ̀ lọ́nu fẹ́ẹ́ fẹ́ẹ́ ní àwọn sálámà jẹ́nà ní ọ̀sẹ̀ lọ́wọ́ pé àwọn ọmọ yìí ẹni yẹn wọ́n fẹ́ kí o sí la wọ́n ní ká lọ bẹ̀rẹ̀ tó gbọ́ pé ìyàwó ẹni yẹn tí wọ́n lé ọ̀sán bẹ́ẹ̀ yẹn tí wọ́n lé wa ní wọ́n ní ká lọ bẹ̀rẹ̀ àti orí ìgbó ta ibi tí bíbí ọ̀rọ̀ ni tó lọ sọ ọmọ ládùúgbò rẹ̀ láwùjọ ọmọ ẹ̀tọ́ fẹ́ kí wọn ní máa ń gbọ́ ọmọ tó ìjọ yálé wọn tọ́ bí o bá ṣe fẹ́ ọlọ́sẹ̀ ní àtàlẹ́bí ká tún ọ̀rọ̀ tó gbìyà alájò níbi o ìfẹ́ ẹgbẹ́ tọrọ fún wọn lọ́wọ́ tọrọ mi o tọrọ kí tó gbìyà àmọ́ tó gbé wọn ní ká tún ọ̀rọ̀ àtàlẹ́bí ká tún ọ̀rọ̀ ló sàkán ní àbíkí náà ṣe kí o tó gbìyà ká sì tún ọ̀rọ̀ àtàlẹ́bí àmọ́ tó káyà ní kọ́lọ̀ nígbà ara jẹ́ mẹ́rin ọ̀rọ̀ mi ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ nígbà tí wọ́n ti máa bìlú ìgbà nǹkan tó yẹ ti ń gbọ́ àyíkọ́ náà ká mi pẹ́rà nípa àwọn ojú bí. ìwọ ni oyún ọ̀rọ̀ ká máa fi ẹnìkan ní ẹ̀hẹ́ ọmọ àgbẹ̀ náà ìwọ ọ̀rọ̀ náà àìsàn nìkan lọ́mọ náà àgbẹ̀ ìfọ́lọ́bà pè lọ́mọ náà fúnra rẹ̀ tó ju tó jápọ̀ rẹ̀ níta ní ní àbúláàbí ọmọ náà àbúláàbí ẹlẹ́gbà kan lánàá tó láyé ẹlẹ́gbà bí àwọn àbẹ̀rẹ̀ àwọn yá ọrù yá ọ̀nà mòróbì yá àbújáàlì ẹ̀rọ ànífẹ́ àwọn olóyìn wọ́n kùnà ọmọ náà ẹ̀rọ wá gbọ́rọ̀ sí ẹni sálọ́mà àlìjọ́nà ẹ̀rọ sàbí ànábì lápapọ̀ wọn dé àwọn sàbí ànábì àmọ́ ẹgbẹ́rẹ́ kan ní ọdún náà ah, lágbájá lọ lágbájá ọmọ àlìjọ́nà náà sàbí ànábì àyàfi àwọn sánábì ẹnu ẹ̀kọ́ ọmọ àlìjọ́nà ni wọ́n ní sọ lójú afẹ́fẹ́ nípa kánàá tuntun adébẹ̀ àwọn kan bẹ tó jẹ́ pé níta ti kọ́ mọ́ ọmọ náà ni wọ́n sì wọ̀ tẹ́lá bá ti jọba àlejò náà ẹrú àtijọ́ kan wọ́n ti wá ẹrù wá àwọn méjì wá kú bẹ́ẹ̀ àwọn méjì kú eléyìí kú lórí aburú rẹ̀ níṣẹ́ náà ti ń ṣe eléyìí náà kú lórí náà ti ń ṣe báyìí náà ẹ̀rẹ́ ni. Nàlẹ́bí mọ̀sọ̀rọ̀ ọ̀sọ́lá lọ pé iṣẹ́ ọwọ́ wa tó dìwà ìjẹ́ náà ní ọlọ́run ni o. Ìṣá àti tó ní láti ní. Tí wọ́n ti dédé bá wa lòkùn sẹ́ni tí wà ìjẹ́ náà wa tó ti rẹ́ta ìrìnlẹ̀ ló dédé. Dédé ni mo bá ṣe lè fọ̀ ọ̀ṣọ́ ọ̀ṣọ́ lọ́run rí. Ọ̀hún jẹ̀dẹ̀ bí àtọ̀ jẹ́ náà náà. Lẹ́nu mo pé àwọn sínú àtúndà á lè pé àwọn tọ́lọ̀ bá fi sínú náà tọ́lọ̀ bá sínú sí àwọn afáàlù náà á dì gbogbo ẹjọ́ bá fi sínú náà ọlọ́run fún un nítorí wọ́n ní gbogbo ẹgbẹ́ wa fi sínú àlìjẹ́ náà ọ́bùnù ní ọlọ́sàánú ẹ̀mí kò sẹ́ni tí ìwọ́dùkú wọn nínú wa. yóò ti lọ lé mọ ọ̀rọ̀ da ẹsẹ̀ kan lọ́nà tó bá lẹ́nu hamas ọ̀sánná ó ní gbogbo ẹ̀kọ́ bá mi ti forí jù ọ́. àwọn ará abájú ìsọ̀rọ̀ tó bá wọn náà wọn láti forí jù wọn. àwọn abájú ìsọ̀rọ̀ tó bá wọn náà wọn láti forí jù wọn pé dèdè mẹ́tọ́ wá lọ́rẹ̀ èèyàn mọ́ o so ẹ̀tọ́ bá ti sínú mọ́ débi lọ́nà bá ti fún nítorí ọ̀rọ̀ ní gbèrà ọ̀rọ̀ ní gbèrà tó ti dé àmọ́ gbogbo ẹ̀tọ́ náà bá ti sínú mọ́ ọlọ́run dá lọ́la ni àwọn méjì wá kú ọlọ́wà ní tọ̀ ìwọ́tọ̀ ní àtà ọ̀gá ẹgbẹ́ ìṣẹ́ mọ́ nínú ọgbẹ́ yìí èmi máa ń fi àánú báyà ní ìyá yìí mo fi àánú ìlú fi bọ́ọ̀lù wọ́n ní àánú ọlọ́ọba tí ó lò láti kìyàmà ó ju àánú ayé lọ wọ́n láàánú ọlọ́ọba ọgọ́rùn-ún kan ní ẹyọ kan bí ọ̀lọ́pin sáyé mo láàánú kọ̀ọ̀kan tí ń bẹ láàrin ẹnì kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ ló bá pé lágbájá òkú ìjẹun àárọ̀ àánú tọ́lọ̀ fi ìgbésẹ̀ tó fi sí ó sì lọ pàdíjà rẹ̀ ìwé sàmì àánú náà wọ́n ní àánú náà ló ti sára wa dáadáa tí ó ti àwọn ọmọ rẹ̀ kọ́nà tẹ́lú ló bá lọ sí àánú ni nínú ọ̀rọ̀ kan ó kú mélòó wọn á ní ninety nine ni yóò lò láì fi àmà àfáàní káì ó ti yí ọ̀gá jẹ́ wàláì ó ti yí ọ̀gá jẹ́ ní ọlọ́run yí àná o wọn ọ̀sẹ̀ la káàdì ẹ̀ pé eight ninety nine ẹ̀rọ ló ló ti pọ̀ tó ọ̀hán kan àgbàlọ́ ọmọ náà nínú rẹ̀ ló fi jọ́ ọ lò ìwọ́dọ̀ máa dìgbà máa náà bí ẹ̀ ẹni wọ́n ṣe ìrẹ́dọ̀ ọlọ́ọ̀bá ń tẹ́jú oṣù yẹ kó wọ́n sábò sí fún wọn ni wọ́n pè ọlọ́mọ náà lókè wà lẹ́yìn náà lẹ́yìn máa ń pè ọlọ́mọ náà lọ́dọ́ àmọ́ tí wọ́n máa ń fi ìlànà ọ ilé ìlànà gbà ní o lẹ́yìn ní ọdún akáyè tó jẹ́ kó kiri ìdí àmúlọ́wọ́ mi já sọ kọ́dà àfáà náà sọ́jọ́ níyì kì í ṣe gbogbo ẹgbẹ́ àmọ́ lọ́n kẹfẹ́ tó wọ́n jẹ́ àná nínú sọ ilé yìí oní ọjọ́ káwà tá a gbọ́ àwọn tó lọ ń sá àmọ́ pẹ̀lú ẹ̀sìn ó fẹ́ ká kẹ́kọ̀ọ́ mẹ́rin máa ń ní fọkàn sátúrú tó bá ń ṣe ìmọ̀lẹ́ ojú máa ń ṣe gbogbo àjẹ́ náà ọlọ́kọ̀ bẹ́ẹ̀ tó ní afẹ́fẹ́ sí ni àǹfààní bẹ́ẹ̀ náà tọ̀ ọ̀rẹ́ kejì ìṣọlọ́mọ kejì ẹ̀yà bẹ́ẹ̀ mẹ́sìn mọ̀wọ́ náà lọ kí ni kí gbogbo tó tán áàlù láyé ní àìníjọ́ lálùkì àmà náà ẹ̀gbọ́n àgbàtọ́ náà bọ́ sí ìlú ọ̀pá ọ̀rọ̀ tọ́rọ̀ lọ sọ lẹ́nu nínú orúkọ mi tí mo ní àtàwọn ọ̀rọ̀ tí mo ní ọ ti fi dùnmú ìdúmọ̀ pé èyí láàánú kí sàánú yàn máa ń tọ́fọ́ mi ìwọ ọmọ yọmọ náà ni ọ ń sọ̀rọ̀ sọ pé èyí sàánú rẹ̀ náà bẹ́ẹ̀ ni ilé ti kọ́kọ́ wọn lẹ́nu ìdí ìtàkùbọ̀ ọ̀kadà ráyé wọn bẹ̀rẹ̀ kẹfẹ́ kájọ̀ fún wọn pé ẹ lè mú bọ́bá lọ́mọ mẹ́ni lówó ẹ̀ iṣẹ́ ìgbé wọn jà ní ìgbà wípé kọ́dà yìí ti lọ́wọ́ sí lọ́wọ́ sí ni àmọ́ ọ̀rọ̀ ọ̀dọ̀ yìí ti tó fi tẹ́ wọ́n máa lọ́nà kọ kádàrá kalẹ̀ péjì alákọ̀ọ́kọ́ èyí tó ti kọ́ kọ tí kálámù kọ ẹlẹ́ẹ̀kejì ló gbẹ́gbẹ́ nìyí nígbà táwa nígbà ha di àníbi àdá. ìsáàbà ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn àtẹ́lẹ́ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ lóyún ara rẹ̀ ọkùnkọ̀ mi péjì kádàrá nìyẹn tí wọ́n ní kìtàdà yìí mọ̀rọ́tìbù kìtàdà òun jẹ́ ní ìta ọ̀rọ̀ sáàdì mọ̀rọ́tìbù kọ́dà ní ìbá gbọ́ mọ̀rọ́tìbù kìtàdà ní ẹbá kabo mọ̀rọ́tìbù máa àwọn ìpèsè fún mi ó sì bọ́lá ọ̀sán tó lọ́kàn rẹ̀ nǹkó ọ̀rọ̀ sáàdì ọ̀nà tó mọ̀ tó ń gba ọkọ̀ kádà láwa. mọ̀rọ́tìbù ní àwọn nǹkan ọ̀gbọ́n yé wọ́n fi ní mọ̀ọ́sí náà kan gbọ́yé ó sì ara wọn pé nígbà tí wọ́n fẹ́mi wa nígbà tí wọ́n fẹ́mi wa òun náà ti wá fẹ́mi nígbà tí wọ́n fẹ́mi wa náà láàmà pé yàtàjú ìlú padà ìlú wa ti wá sílẹ̀ mi wa tọ́lọ̀ ti gbé wa ti lẹ́ka ṣe ẹ lọ bí ìlú lọ bí. ó bá ti kọ́ lórí ìlú náà ni kò sọ bẹ́ẹ̀ wọn láwọ̀ ọ́ iná kan sọ ilẹ̀ ni iná máa dábàá ara lójú. bẹ̀tẹ̀ báyìí mọ̀ wọ́n ti bù àìsíkẹ́ àmà olóògbé ẹlẹ́kẹ̀ẹ́gbẹ̀rún ẹlẹ́kẹ̀ẹ́ta òun ni ilé àtàwà ló ẹlẹ́kọ̀ọ́ máa dé nínú ìyá wa ọkọ̀ mi náà nígbà tí àwa náà sá forty days ẹ̀jẹ̀ forty days forty days ní ìgbà tí ẹran kan wá fẹ̀mí fìlà wọ́n wá bọ́ fún mọ́lákùn kan mọ́lákùn tó náà ti ní ìjáde nínú tí mo bí tó páàkì kan orí páàkì ni àmọ̀ láìka tó lọ nínú fẹ́ dá pọ̀ gbàtí wà nù bí ọrọ̀ pé ẹ̀jẹ̀ kan dèjì lásán àbí omi àkọ́sà di omi lásán pẹ́ẹ́pẹ́ sì ni àwọn kan náà ti fi ṣáájú rẹ̀ ẹnì kan náà ti ṣàfihàn ìwọ ọkọ mọ́láàbù lọ́wọ́ pé lálẹ́ bí pé ó yà kọ nǹkan mẹ́rin kalẹ̀ fẹ́ nìyí sí ní àwọn ti kọ́ńdò mi ẹ̀yà ọkọ̀ fún un lóbi kan náà làwọn afáfẹ́ fún wọn fi látara ìgbìyànjú òbí ìgbìyànjú bàbá àgbìyànjú ìyá ní tí ó kọ lánàá tí ó lè bàrádìí adáná ó lè change ìyá yìí ó lè change àjọ ìsànà ọkùnrin yìí àmọ́ ọmọ nǹkan ọmọ nǹkan taníjà láàrẹ ọmọ burúkú ni ọmọ ah, ọkùnrin yìí mo ti máa ń ṣe yìí ìrànlọ́sàánú ah, ẹ̀ ní sábẹ́ ọtí wúlò yìí táwọn ẹni ọlọ́run àwọn anábì ọlọ́run tí wọ́n gbàgbọ́ yí kádàrá káwọn sùn wọ́n gbàgbọ́ ìyá wa lọ́wọ́ ó ní àwọn àbí ọlọ́run pé kí n jẹ́ níyàwó mi yìí ní wọn kọ sọ́bìrì ọmọ sọ bẹ́ẹ̀ kí n jẹ́ níyàwó mi yìí lẹ́bi wọ́n lè tún bẹ́ẹ̀ níyàwó ìlú ìlú kọ̀ọ̀kan báyìí wọ́n ti gbọ́. àmọ́ ní èrò ní ti ẹ̀ ó lè pe iṣẹ́ sọ́mọ ní kọ́mọ gbé fún ìlú kọ̀ọ̀kan báyìí ọkùnrin ní máa ń ṣe ìlú bẹ̀rẹ̀. èyí sọmọ ọkùnrin sọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́n kó fẹ́ máa rẹ̀ sọ pé kí lọ́mọ ọkùnrin àmọ́ sí ọlọ́run tá a gbé lọ́wọ́ yìí yóò fi ní kó níbi ìlú ọwọ́ ìlú wa ìtúndẹ́nu ìdòwò yìí ìtúndẹ́nu ìyàwó mi rẹ̀ kọ̀ọ̀kan tó bá ní ká sọmọ rẹ̀ dẹni ọlọ́run lórí ọmọ ẹni ọlọ́run ọ̀fun ó lè gbóbìnrin ọlọ́run jẹ́ kí nínú ẹ̀lá àpá àánú àwọn ọmọ mi àwọn amẹ́sítẹ́lẹ̀ àpá ó lè jẹ́ ọwá bí obìnrin kan ọlọ́run ìṣẹ́kù ti dọ̀tún ìyá ní ọ̀sìn ìrẹ́lá àpá ìkànnì ọlọ́run jẹ́ yọ. àmẹ́bí ọlọ́run mi dọ́wọ́ pé ńdẹ́gbẹ́ sọ̀rọ̀ ń dàrẹ́ sí i òun ló jẹ́ pé bí ẹ̀rẹ́ bí wọn ó fi olóògbé rẹ̀ àlejò àdákárú balẹ̀ òǹtà sọ́jọ́ra wọn ni kò àmọ́ ibi tó ń tẹ́tẹ̀ níbi ìlọ ọlọ́run tó kọ̀ọ̀kan lọ sí ìlú ìwé jẹ́ ẹ̀nàbí ọlọ́run ẹ̀yìn àbá alábẹ́bí ọlọ́run tẹ́tún ní àwọn ìlú náà àwọn ìlú ọlọ́run náà ẹ̀yìn ọlọ́run lórí ọlọ́run fẹ́rẹ̀ náà sọ nínú. so lọ́kọ̀ kan bẹ̀rẹ̀ èyí tó gba gbọ́dọ̀ ìsábà nìyẹn ó lè kí ìgbìmọ̀ yẹn dìbò à. pé èyí tẹ́lẹ̀ wọn bá ti kọ́ náà yẹn tó ti kọ́ ni stage by stage yẹn ni ó dẹ̀ ti máa ń ẹ̀ ẹni tó bá ti gbèdé pẹ̀lú ẹlòmí kò sí ìgbèdé bí abá dé náà ìwé ẹlòmí kò sí ìgbèdé yà yìí àmọ́ abá ka ẹni ìjọba ló gbọ́ lọ. wọ́n akọ kìtàbà nǹkan mẹ́lẹ̀ wọ́n bẹ́ẹ̀ wọ́n kọ nǹkan wọn ní kakọ àdìsí rẹ̀ wọ́n sì kọ ọjọ́ tí ó lò iṣẹ́ tí ó ṣe eléyìí eléyìí ìtàlẹ́ lọ́tọ́ mi ọmọ náà ọmọ náà ni wọ́n ìsinmi olóyìí ọmọ àlìjẹ́ náà ni ọmọ náà ni ọmọ náà ni ọmọ náà ni ọmọ àti nítorí yóò ṣe láyé sí ìjẹun wọ́n ti mọ̀ ẹnu bí ọmọ ìgbélé lágbájá kò lè ga fún láyé bí tí mo kà fún nílé àwùjá tí mi kà ó kàn wọ́n ó kàn jíjọ́ kan náà lọ́kàn náà ni ọlọ́sì gbèsè náà pọ̀ lọ́kọ́ èmi mọ̀ kàwé lórí kàwé ó sì kàwé ó sì pòfẹ́sọ̀ ó di lẹ́kọ́rà tí mi kà. ó má dọ̀nà ti bọ̀ dáadáa àwọn ìlú èkó ni ti Nàìjíríà kọ́ ìtàn kádàrá ọlọ́run wa ni ẹlòmíì wọn ni mẹ́sìn kó lọ sí ààrẹ tó fi sí mẹ́sìn náà bọ́dà ọmọ ìyá àmọ́ pẹ̀lú kádàrá ọlọ́run kan fi kádàrá ọlọ́run kan fi kádàrá bí mi mẹ́sìn ní níbi ní mẹ́sìn lọ́rin ẹnì kan sì gbé ìjàmbá sì gbé ó sì ta ọpọlọ rẹ̀ rú ó sì lóun lọ́dún yìí mọ́ ó sì lóun lọ́dún yìí mọ́ kò sí mẹ́sìn mọ́ ó padà wá yé àbọ̀kọ̀ lè fi mẹ́sìn yẹn mọ́ ó wọlé sí kò ìjú ìwọ̀n ló ti jẹ láyé tó ń jẹ ní fi hàn yà ń sọ ìwé káàkiri ó dòdó nínú ayé rẹ̀ ìtábàkù ni iṣẹ́ tí mo bá ṣe káàkiri gbòòjú lórí ọmọ mi àmì ọjọ́ tó lẹ́yìn ọjọ́ tó di ọkọ̀ àti kíákìkà Thank you. Bàbá rẹ̀ ṣe òtórí jẹ́ àtìkàfẹ́ ní olóòlọ́sí àwọn ọgbẹ̀ tó kó lọ jùlọ́yà pé ìmúlẹ̀kẹ̀ mẹ́rin lọ́wọ́ mú wà láì kí yà sọ́mọ́lì lọ́mọ oúnjẹ yóò tó yóò jọ jọba yunifásitì ló jìnnà àti náírà nínú ńlá. àwọn òdúró ló fẹ́ sọ mi pé yín sọ mi pé àbí ìwọ̀n kan bí àwọn tó sọ pé owó èyí náà wà nínú wọn. ìlú pé àwọn pé wọ́n kàn wọ́n kàn rákà lórí ọ̀nà bá. wọ́n tẹ̀ báyìí náà pòfẹ́sọ ní ẹni pòfẹ́sọ ní àwọn pòfẹ́sọ alárú. ọdún tó ti gbára wọn kéwú àwọn míì fi ń bẹ wọ́n ka wọ́n ka wọ́n mọ̀ wọ́n ka wọ́n mọ̀ oyé wọn ọ̀lẹ́ wọn ò kú lu wọn o wọ́n á dá sílẹ̀ ìfò wọ́n làwọn àjẹrí àwọn ni kádàrá ọlọ́wọ́ bá ní. ìjọba àti jẹun láyé ìtàn míì ni tó wá dàgbẹ̀ wọ́n sì sọ sílé ìwé kó lọ di lẹ́tọ́rà ní kó lọ́nà kọ́ọ̀nà ìgbàlá ń dákú ní o kádàrá ọlọ́wọ́ ni wọ́n ti máa kọ́ mẹ́rin náà kíkẹ́ lẹ́kẹ̀ẹ́ nínú ẹlẹ́kẹ̀ẹ́ta. kíkẹ́ lẹ́kẹ̀ẹ́rin òun ni tó máa ń kọ́ ní ọlọ́dọọdún máa ń kọ́ lọ́dọọdún. ìyẹn tó kọ́ lọ́dọọdún òun ni láti kábí ìyàwó láti kábí àlùfáàdà òun tí wọ́n ti máa ń kún ìtàkùn wọ́n ti máa ń fi ọlọ́pàá yóò tó fòtò eléyìí náà bó la ń fẹ́ ọmọ yìí ni ó wọ́n gbìyànjú náà àmọ́ alẹ́lẹ́gbẹ̀ẹ́ lórí àtẹ́rẹ olóṣù ń gílé ojú kátírà yìí náà aláì nítorí ajé olè wá tó gbé ìgbà ń kájú wọn ẹ̀mí ọ̀rùn bíkẹ́bí náà nímọ̀ bíkẹ́bí náà nímọ̀ bíkẹ́bí náà nímọ̀ ọdún ẹ̀sán bí kádàrá tó bá jẹ pé kíkọ rẹ̀ èyí tó kọ lákọ̀ọ́kọ́ ni níjọ́ tó lọ́kọ́ dá àlùfọ́là tó yà pé náà ló mọ ni kò sí nìmọ́ ni kí ànábì ní a máa jíròrò kádàrá sí támọ́bí sàn kí náà máa jíròrò láti kábìrì támọ́bí sàn wọ́n tún fún kọ́ ni tòótọ́ àwọn ọmọ ìfún kọ̀ kádà sẹ́ ti kọ̀ lọ́wọ́ tuntun ní dúró ilẹ̀ ìyá wo láì máa hù kò sẹ́ tó lọ́wọ́ lóyún rẹ̀ tó mà nígbà kan tí wọ́n tẹ́gbẹ́ ìlú ìlú àdúgbò ń ìwé ni wọ́n pàdé àyíkí tẹ̀lé ìgbà yọ náà kò tó ló mú kò tó ló mú ẹbí wa ní ẹ̀fẹ́ kiri lárí ẹ̀ náà ó ti rẹ́ tẹ́lẹ̀ náà àmọ́ ẹni lẹ́sì ni ìrẹ́ bá lùmọ̀ tó lẹ́sì ni ẹbí wọn nípa kúrè. ní wàá ti pàdé ọlọ́run kan bẹ́ẹ̀ kankan ní wàá ti tó dùn ọlọ́run tó tó dùn ọlọ́run ẹ̀fọ́ kan ìpadà ni ọ̀dà mọ̀tọ́ olówó láti ń yí ọgbà tá a bá dé wà ní kìí ẹni tó bá gbé ní àná tó sọ ní iṣẹ́ abúlé abáyé ní ìṣẹ́ níyàwó yóò jẹ́ wọ̀nyí ilé ìta tó ń tàbíà lè láti lè kọ́ni tí ọlọ́run tó bá sọ fún ara rẹ̀ alùpùpù káwọ́ mẹ́rin iná àǹtànáhù kiri láti ń bọ̀bá ara kà. Fíhá nítorí ọkùnrin tó ní àmì àti nítorí lórí ìdẹ́pẹ́ ọlọ́run tó ti yàtọ̀ pé yá ọlọ́run eléyìí abílẹ̀ fẹ́lẹ̀ bá kàdà ọlọ́run eléyìí ló rí rí abẹ́fẹ́ lẹ́yìn àmọ́ agbáko rẹ̀ yìí kò fi kò rí dáadáa wọ́n ti ń sápẹ́ sókè fún un làwọn dáhùn tó lọ wúrò èdè àwọn tí wọ́n bá sábòtì fún un máa ń jẹ́ wọ́n bá ṣe wọ́n bá síkè fún ọ ẹ̀nà ọlọ́ ọmọ yìí dáàbò gbéra rẹ̀ sí ẹni tó ní ẹ̀dọ́ ọdún tó bá tó ní ọdún tó fún àdúrà rẹ̀ ọwọ́ ààrẹ tí náà ní o mo sì ní ìgbàlámọ́rí ẹyẹ parẹ́ parẹ́ parẹ́ ọparẹ́ tó wà nìyí lábẹ́ ẹgbẹ́ wọn ìsáré kẹ́kọ̀ọ́ káfẹ́ kẹ́kọ̀ọ́ kan mẹ́rin ànábì sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ oníbo gbogbo tó máa ń ṣe àbòsí fún àdúrà tó bá ń ṣe àti tó bá tẹ́ ṣóòtì ni dàrẹ́tì wọ́n ti sọmọlẹ̀ fún ni dàrẹ́tì ni ẹjọ́ wá bí ìrọ̀wá Nàìjíríà gbogbo àwọn ìsàbòsí fún wa Nàìjíríà fún ìsàbòsí fún wa ni ó yẹ káwọn fẹ́ràn nàìjíríà wọn kújú tọmọ kújú lè ní gbogbo òṣè tọmọ nàìjíríà ń ṣeré àwọn pẹ́sidẹ́ǹtì ó yẹ kó máa ń sọ pé àgbẹ̀ àwọn àdúgbò ní máa ń gbà ní ó yẹ kí Tinubu bí ọ̀sán kó sì máa jì àmọ́ gbogbo ọ̀pátá kò lú mẹ́ bọ́ọ̀lù ní ìdí ìtọ́lọ́ gbàgbà wọn gbogbo aláyábò sí à ń sèpè fúnra wa ní ó bá eh, gbogbo ọmọ nàìjíríà pátá alábòsí gbogbo wa àbàtà àjẹlógbò ìtí òjò fi yìí dànù ẹ̀mẹ́gbẹ̀rẹ̀ ẹ̀kọ́ mi dànù. náà kí fádà ẹlẹ́kejì ni ẹni ẹlẹ́kẹrin máa hàn ní òun ẹlẹ́kàrún ìsáàbẹ̀ tó máa ń kọ́ ní everyday everyday ọlọ́sọ̀nù sọ́tò ilẹ̀ ọ̀rọ̀tò rahman ó ní wàkúlà yẹ́rì wàkúlà yẹ́rì fi ṣà wà fi ṣà wà fi ṣà àwọn àjẹ́ ìlú wọn náà ń fi ìwọ̀n tó ń tọ́lọ̀ ní ọmọ ìdílé ní láàárín àṣọ́bọ̀ àṣàr àṣẹ́sàárì ẹgbẹ̀rẹ́ àwọn àjẹ́ ìlú mẹ́ta máa ń ṣe ẹlẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ̀rẹ́ ẹgbàgbà ẹgbàgbà wọ́n ní túnmọ̀ pé àwọn kádàrá kan bẹ àwọn tọ́lọ̀ tó kọyàn ọlọ́gbọ̀n rí ìlú rẹ̀ ní ẹgbẹ̀rẹ̀ tó tún mọ́ ẹni tí ò kéjì lájọ́ tó fi bí 30 years after fifty years ọlọ́dọ̀ náà àgbẹ̀fẹ́ wa tún jọ́kọ̀ níbi ìgbé kiri àdúgbò àdúgbò lẹ́yìn. ọ̀rọ̀ kádàrá agbára tó tóbi ni o. náà kìtá dànù ẹ̀jẹ̀ máa bọ̀ ẹ̀jẹ̀ máa lọ. lẹ́yìn kìtá dà táwọn ọ̀nkọ̀ yìí nítorí ká àwọn ọkọ̀ tó ń tó pọ̀ wọ́n ní fẹ́ẹ́ rí tí ń bẹ́ẹ̀ mọ̀ ọlọ́ọ̀bà pé lágbájá ìjọba kó bìrì tẹ́wọ̀ tó ń jẹ́ kọ́lá mú kọ̀ kalẹ̀ pé lágbájá ìjọba kó bìrì wọ́n tún wá rí kí tìrò dé síbi ara àbí ádámà àbí tó ń pè sánà ìjọba kó bìrì wọ́n tún wá gbé lọ sínú ìyá rẹ̀ láti bẹ̀rẹ̀ náà ìdí tó ń pè sánà tó fún ìjọba kó bìrì gbogbo òórùn láti kárí sọ́nà máa ń ojúmọ́ ẹ̀sẹ̀ lórí ojúmọ́ ní sẹ́kọ̀ọ́ tó wọ̀ rìbí rẹ̀ àwọn afáàní bíi ṣe ń ṣẹlẹ̀ bí tó ṣẹlẹ̀ tó fi dòní tó fi jẹ́ tó fi di ọjọ́ tí nǹkan máa ń ṣẹlẹ̀ sọmẹ̀ dé ènìyàn wọ́n ní kí ìbá tuntun máa ṣe abẹ́ nǹkan ilé ṣẹlẹ̀ tó kọ́ lọ́wọ́ mọ̀ sí àyẹ̀kọ́ náà pàṣẹ ní tí ọlọ́run ọba kọ ni kò tí ì sílẹ̀ pé mo fẹ́ fún ọbẹ̀ ẹ ṣàkọkalẹ̀ fún kò tí ì fún ọ níjọba ti fẹ́ yóò ṣẹlẹ̀ إنما أمره إذا أراد شيئا أن يقول له tó bá ti sọ kò sí lè ṣẹlẹ̀ ọlọ́run tó sọ pé lágbájá olùsí ni yóò yà kú nílò márùn-ún olóyè kejì ìtọ́lọ̀ kọkùnrin nù kò sí ṣẹlẹ̀ ọlọ́run tó yẹ kó ṣẹlẹ̀ gbogbo ojúmọ́ ń ṣẹlẹ̀ láti kábí ìgbà aláyé náà bó ti wà náà nù mo ṣe àmọ́ tí a fẹ́ kó yé ní báyìí ìdí ọ̀gbọ́n wa yà àbẹ́bí tí ọlọ́run ọba yẹn ó lè wà dìlé tó jẹ́ sí pé ibi táwọn ọ̀nà gbé ló wà jẹ́ pé níjọ́ nǹkan ọba lẹ́sẹ̀ láàrin tó bí kan ọlọ́run tó padà bọ̀dọ̀ báyìí. ó wá ku ségbè lẹ́kìnní ẹlẹ́kẹrin alẹ́kọ́ọ̀nù ọmọ apu nígbà tí fẹ́ yóò ṣẹlẹ̀ tí bá ti fẹ́ kò lè ṣẹlẹ̀. báyìí náà alùmọ̀ṣíyà wọ̀lùkọ́lùkù bí ká ti lọ́pọ̀ títì yẹn. Láàárín fífi ọlọ́run àti pé mo ó ti fẹ́ tó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bí ká ti lọ́pọ̀ títì yẹn. Opportunity méjì tàbí opportunity méjì lání. Opportunity àbúrà àti opportunity ìgbìyànjú. Ìgbìyànjú. ومن يجاهد فينا لنبينه ìgbìlànà tó bá gbìyànjú àṣàánú rẹ̀. ẹnu ìjà ilé ìgbìyàn lẹ̀ ẹ máa ṣàdúrà gbìyànjú ìwọ sọ́nà bá kọ pé oṣù lọ́ ta kú máa gbìyànjú lónìí ẹ̀gbẹ́ lówó. ibi tí abẹ́rẹ́ bá ti gbọ́ lọ tó ní bọ́ pọ̀ tó ní máa ṣe ẹ̀sìn jáàdì rẹ̀ kọ́dà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọ̀nà bá ní yẹlẹ́bí yẹlẹ́bí mọ sàdúrà mọ ìwé ìlú ìyẹn ló fà á wọn ní àfàwọn abúlé pàṣípọ̀ ìṣẹ́ ọ̀la ọ̀tara wọn ní gbogbo òru lọ́dún kárí ó lágbà àgbàdo náà bọ́lọ̀ níta àwọn sáré ìgbà tó ti wà nù àwọn sáré yàtọ̀ gbọ́ wọn yàtọ̀ àwọn sáré sábà sàdúrà gidi náà ló fà àwa yìí ìdí ẹ̀ lè àwa fẹ́ràn ara wa níbi pé àrùn ti sàgbà àìrán ti sàgbà ìjẹ́nà fúnra wa. bí èyí náà ṣe pé ọ̀pọ̀lọpọ̀ wa táwọn ṣe àkáàrù tó jẹ́ sí pé ibi àkáàrù táwọn ṣe yìí gbígbé àìjẹ́nà ń bẹ́ẹ̀ ìjẹ́ nìkan rárá kí ìjọ kan pátá ẹ̀ báyìí kó fẹ́ sàdúrà wọn náà bá láwọn ní àìjẹ́nà rẹ̀ ah, ọlọ́mọṣà sànù ọ̀la nítorí náà jìyàn láyé àwọn ọmọ mi sànù wọn díkà àwọn mìíràn jiyàn láyé àwọn ọmọ mìíràn sàánù wọn díkà jiyàn láyé ọ̀pọ̀lọpọ̀ wa ààrẹ náà ti sọ àìjẹ́nà fúnra wa gbogbo àwọn ìdènà bá pé káwọn ti sọ̀rọ̀ fún ọmọ tó bá kú dé wọ́n dàbí ò pamọ́ bí ìgbà tí a kọ́ ọ́rùn tá a máa ń ṣe irú àdìjẹ́nà ń bẹ́ mú ẹ̀ ní ìgbẹ́ni ẹ̀ẹ́dẹ́gbẹ́ni ẹ̀ẹ́dẹ́gbẹ́ni àlùjẹ́nà o ìjà ní ìgbẹ́ni àlùjẹ́nà o owó yìí náà ni wọ́n ti fi hàn lè fún ọlọ́run nínú ẹ̀ẹ́dẹ́gbẹ́ni mọ́tò ọ̀nà bí ẹ̀fẹ́ kọ́ lè rí kọ́ ìrẹ́lẹ́ sì ní láti jẹ́ ìsánù ní ọlọ́run ẹ̀ wá rántí sí ọlọ́run bí kí ní wà àlùjẹ́nà ọmọ àṣọ rẹ̀ lọ́rọ̀ ẹ̀mí rẹ̀ bẹ̀rẹ̀ lẹ́jọ́ wọn sì gbọ́ pé ní sẹ́ta àti iṣẹ́ ọwọ́ ayélujára jẹ́nẹ́ ẹgbẹ́ ìlú anábì ní pàṣípàá lọ jẹ́ ẹ máa tọrọ ọlọ́run àjẹ́nà ẹ̀kọ́ táwọn sí táwọn bá ti jù wá lọ́nà kẹ́ tó rí ibi àti ìdájí ànábì yájà tó ń ṣe ká máa tọrọ owó fún àwọn wọn ti ní ọlọ́wọ́ ti ní ọrẹ sí o. Ànábì wọ́n ní yẹ kó lójú lọ́kàtọ̀ Allahumma. لو كتبتني تقيا فاكتبني سعيدا ثم كون قد قليلين مثال قالوا مثل قالوا مثل wọ́n lè ní ilé ìdá èdè òwe tọ́ ìdájọba ọdún tó kàtà rú ẹlòmí tí a sọ yà ọdún tó kàtà rú bá pàdé Allahumma àti ìjàkàtà ní ìjàkàtà àdúrà lókè wọ́n náà tó gbẹ̀rẹ̀ gbà rẹ̀ tó dá ká. ọlọ́run òòrùn ládùúkà rírì yìí tó dá ìpẹ́ lẹ́nu ibú lọ kọ́ lẹ́nu ẹ̀rọ ìgbà ilé lọ di lásùwà àti ìgbà pátá sọ lẹ́nu wọn di lásùwà làwọn máa ń lọ pẹ́pẹ́tọ́ kọ́ lẹ́nu tẹ̀kí ilé ibú lọ kọ́ lẹ́nu ọlọ́run lẹ́nu ládùúkà bá ń ṣe ìjẹ̀ sórí ìlú àti tábìlì ìlú àti sí ìlú àti ẹ̀rẹ́ ọlọ́run láti kárí torí kò sí pé bí ọlọ́run pé àdéhùn ọlọ́run tó bí mẹ́jọ tó kúrò àdéhùn ọmọ rẹ̀ náà yóò béèrè ọlọ́run kì í lówó tó mẹ́fẹ́ lówó tí wàá ka ọmọ rẹ̀ tó ń bẹ́ẹ̀ ètò tí wàá tóbi bá ń jìnà yóò máa ka wọn lọ́kọ̀ọ̀kan fọ́ọ̀lọ́ láti kárí bí ọ̀pọ̀lọpọ̀ òní là káyè tí máa di ọ̀pọ̀lọ tó di èdè mẹ́lẹ́kọ̀ọ́ yóò tó di gbogbo mẹ́lẹ́kọ̀ọ́. ní agbègbè ẹ̀fọ́ àwọn ọmọ àmọ́ ń tọ́ àmọ́ ìdí ìdíje àti ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ náà bó ṣe wà ní ẹ nínú ọ̀tọ̀ àlùjẹ́nà wọ́n kàn jẹ́lẹ̀ ọ̀tọ́ rẹ̀. ẹgbẹ́ ẹgbẹ́ ọmọ láti yàrá yìí ní àtàyèbá wọ́n ní ẹgbẹ́ ọmọ ojú ẹgbẹ́ ti fi ah, èmi ẹ sọ̀rọ̀ èmi ẹ sọ̀rọ̀ ní ọba ló bá ká ti fi ìdìtánná lè ṣe é dùn nítorí náà ó lè ó ti jẹ́ sí pé wọ́n tó òjijì kalẹ̀ bọ́lá ń ṣe bọ́lá ń ṣe kí ẹni jùlọ àwọn tó máa ń tó òjijì gbóni bọ́lá ọ̀tá àti ìtẹ́tẹ́ kalẹ̀ bọ́lá ti gbé ọ̀tá kalẹ̀ àbọ̀ ọdún akára kalẹ̀ àbọ̀ ọdún ti àbọ̀ ọdún ti àbọ̀ ọdún kúlí ọdún ẹ̀fà àbọ̀ ọ̀rajà láti ibi wọn ọkọ̀ sínú ṣọ́ọ̀bù rẹ̀ nínú àwọn tó ń bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ pé nígbà tí wọ́n jọmọ àdìjẹ́ náà tó ọ̀rán tó àdìjẹ́ rọ náà wá ọ̀rán tó jọmọ àdìjẹ́ ló sọ ẹmọ́ ara ti tọrọ rẹ̀ ẹjẹ́ àmọ́ ara ti tọrọ àdìjẹ́ náà lọ́dọ̀ náà wá anil Muhammad ọlọ́run tó kọ́ àdìjẹ́ náà ni ọmọ àdáyàlíta ẹgbẹ́ dànù yìí èyí tó jẹ bíbí màṣàlá a máa kéré akéré ló ń kà àbá ẹ̀dà ti dàgbẹ̀ ló lójú kí ló ń wí ọlọ́pàá tó lọ àwọn sáré láyé ẹsẹ̀ gbọ́n lójú ó gbé àbúrò ẹgbà ló gbé àgbẹ̀fọ́ àgbẹ̀lẹ̀ àwọn àpàtẹ ẹ̀wọ́n náà ẹ̀kọ́ lára rẹ̀ nínú ìyàwó rẹ̀ nígbà tó ṣe láti lè dá títí mo jẹ́ ìdòkó fún àgbẹ̀lẹ̀ rí ní èdè gbogbo àgbẹ̀ta máa ń ká àlejò tó máa ń tọ́ àdìjọ́ náà ṣẹ́ṣẹ́ kí àwọn àti dára lójú ni ẹjọ́ wọn tọ́ àdìjọ́ náà wọ̀ àwọn sábẹ́ àníbà àwọn ọmọ wọn ní ọlọ́run pàdé fún ìmọ̀ mi ìmọ̀ tí mo ti gíláàsì ní sọ́ra bí a bá tún sọ̀rọ̀ ọmọ ìmọ̀ tí ìyàwó gbà látún sọ̀rọ̀ ẹlẹ́sìn ìdílé ní ìmọ̀ ìdílé tí ìyàwó gbà látún sọ̀rọ̀ nínú ẹgbẹ̀mọ̀ wà sákòwà wà ìmọ̀ àwọn tàbí mọ́ sọ̀rọ̀ anábà Muhammad wọ́n ló wọ́n lọ́nà bí kójú inni as'aluka al-huda wà kókò wal afẹ́fẹ́ wàlìjìnà bí bá sá kárù kárù náà sọ̀rọ̀ àkárù kárù náà mọ̀ ọ̀rọ̀ ọlọ́pọ̀ já ń kárù ànábì ni ẹwù bá nàbí sọ̀rọ̀ kalẹ̀ jù mẹ́ta náà ní sọ kárù ní sọ̀rọ̀ mẹ́rin má ti gbẹ́yẹ̀ o ànábì sọ̀rọ̀ wò mẹ àlùfínà tó yẹn rọ ọ̀rọ̀ tó yẹn sọ pé jìnà nọ́ọ̀sì tó yẹn láyọ̀ kàn ní gẹ́gẹ́ nítorí ọba fún tó tó ìjọba ya اللهم إنا نسألك الهدى على الهدى اللهم عليكم إمامي بانسي والتقى عليكم طيالين بانسي والعفافة عفافة نقول جاسي bí àwọn kan lọ bá ní ẹmà kọ́ mọ́kànlélógún ọdún nígbà ẹni tí wọ́n kọ́ lówó iná tó mọ́kànlélógún ọdún nígbà tí wọ́n fẹ́ jẹ́ pẹ̀lú ayọ́kọ̀ náà alẹ́bìnrin tó rí dáadáa mọ́nà bá fẹ́ sọ̀rọ̀ owó ẹwọ́ bí jẹ́ اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا ثالث ما صار النور بعد ما صار النور عاوز في طيبا kọ́rọ̀ náà ti owó fún ọ náà bá ó kàn gbé kan fún ọ náà ni bó ṣe gbé kọ́ńtà tó gbígbá gan ọ̀run ìdájọ́ ìlú kó sí ọ ẹni tó ní àgbẹ̀ ìṣòro ẹni táàpù ẹ̀ ọwọ́ àtàbù pàpàpàpà wọn náà wá di olówó ọlọ́run gbàgbé ààrẹ àmọ́ wọn bí wọn ní ẹ̀rọ ọlọ́run ẹ máa sọ̀rọ̀ àlàálá ní Allahumma ẹni àṣàlùkà ẹni náà ní ẹ̀wọ̀n kan àwọn tẹ̀ ń sọ̀rọ̀ ìmọ̀ ní àtọ̀rọ̀ tó sàǹfààní ìlú níbi pọ̀ lẹ́yìn ìsàǹfààní o torí gbogbo ìmọ̀ tí ẹ bá ní tó pàdé jẹ ìsàǹfààní. ọ̀n nígbà tó tẹ̀sán ìmọ̀ ìsìn ìwọ náà wá ń fi ìmọ̀ ìtàwá nípa ọ̀nà gbogbo ìgbà nímọ̀ tí mo pè wá pàdé ìmọ̀ yẹn ìmọ̀ yóò sàǹfààní fún àmọ́ lọ́dọ̀ tó wáyé àyè ẹni tí mo sàǹfààní fún olẹ́ni tó kéwú ìdíkọ́lé ìmọ̀ náà sàǹfààní fún ní ẹjọ́ bí òwú lè tẹ́ lóhùn àmọ́ mọ̀ tó sáǹkà ní ìmọ̀ tí wọ́n lò ní. wà á ti kọ́ ní àsìkò tó máa ń lọ sí ọlọ́run wà á máa la ọ̀tàkọ̀gbàlà mọ́ ìgbà rẹ̀ àwọn ọjọ́ bí ẹ̀sìn tí wọ́n kọ́ parí bí ẹ̀sìn ẹni bí ó ti mẹ́fílà àti ìdààmú ní ọmọ ìgbà lọ́wọ́ rẹ̀ àbẹ́ẹ̀fẹ́ mi ṣe ń tẹ́kùn ní ìtọ́nà bàbá ti fẹ́ sí lè ṣẹlẹ̀. Àmọ́ tí fẹ́ rẹ̀ òun ni tó ti kọ fún yẹn lù tó bá gbé láti fẹ́ bẹ́ẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ọ. Tí ò bá ti fẹ́ Màṣíríà ìmọ̀ rẹ̀ ní ọ, tí ò bá ti fẹ́ àbí àlè sàǹfààní àti kí ni àtìgbìyànjú ẹlẹ́gbẹ̀ẹ́ ojú lọ. Pẹ̀lú èjì rẹ̀ tọ̀wà, ìwọ́n náà di ọlẹ́gbẹ̀ẹ́ olówó. Ọlẹ́gbẹ̀ẹ́ olówó bọ́lá ọba ọmọ tẹ́lẹ̀ bíbi ahíká pẹ̀lú àjọ ààrẹ tó ń ṣe dáadáa àti kí ni àti ìhàbí rẹ ọlọ́run kan náà àfàkọ́ pé àdúrà ti máa ń yí ìgbọ́nà ọ̀fun yẹn ti máa ń yí padà ìjọba ti yọ̀rọ̀ àdúrà nìkan kọ́ wọ́n ti ṣe hajj inú ìṣe hajj ni wà àti sáà ni wà láti nàgbà ìdí wa àbí wọn àti lágbára ti dáńgẹ títí hàbù mi ìmọ̀nà ọlọ́run tí mo tọrọ ni kò ní adébọ́ ní o èmi náà fẹ́ gbọ́ ọgbọ́ yé ẹ̀sìn ọwọ́ àdúgbò àdúgbò ara tó lọ sí sáàmù tó ń dábọ̀ yé mi ìyá kàrà ìyá sáàmù lé lọ sí gbọ́ yìí ilé ìwé náà tó ní àkọ́dà àbẹ̀rẹ̀ wà ní ìgbọ́nlá àbíọ́ ìdìbòta ìdìbò yìí náà àfihàn ọ́ ìwọ náà níbi yẹn fi ń di ọ náà ìjẹ dáadáa ni nínú fẹ́ dáadáa òun ìdìbòta kò tó wa. ọlọ́run ẹ ti fọkàn mẹ́rin kọ̀ọ̀kan wa nínú wọn bá ti wà ní àyè ká ní fẹ́ àyè ìdùnnú orí ìlọ kọ̀ọ̀kan wa máa ń bẹ́ni wa ọlọ́run méjì pápá yìí padà ọlọ́run. máa ń bẹ́ni wa bá ti jòkó yìí ẹ̀ka kiri ní ọkàn sí náà ní ọ̀kàn sí náà ní. Hmm, ìwọ ọlọ́run àbíọ́ nítorí àti bíọ́ jírí àti bíọ́ wà á fẹ́ dára máa lọ ọlọ́run aláìlẹ́sẹ̀lẹ́wà. lábẹ́ bẹ́ẹ̀ gbogbo ní ìgbìmọ̀ nìkan wá ń mú oore lọ́dọ̀ ọlọ́run tá à ń lóore mọ́jọ bàjẹ́ o. gbogbo tí ń bá ọlọ́kàn jẹ́ kò sí jẹ́dá tí olóyún mi. orí ń bá ọlọ́kàn jẹ́ ọlọ́run àbíọ́ wọ́n láwọ́ àti tá a ṣe ìlú mi yìí. wọ́n ṣàfihàn dáadáa fẹ́ aláì àìmọ̀yà tó ń jẹ́ àwọn ìyá tó ti kú bàbá àforíjì wọn gbogbo àwọn afárá tó